ọpẹ́ nǹkan ní ọmọ méjì èò sọmọdé fọ́nrán bàbá rìn àìkí pé ogún tẹ̀hún ṣíhùn bàbá ìyanṣẹ́ pin orin náà ṣe jí akápá kan kọ́ ọmọdé iṣẹ́ ìpẹ́ tó bẹ́ẹ̀ náà níbi ọmọ ẹ̀gbá gbogbo wọn ní àṣẹyìnrè ìlú kan ò jàǹjàǹ ìlú òre yan ló ti ná gbogbo ewo ní nínà pa ó ra aṣọ ìmẹ̀mú iṣẹ́ ìnáwó lórí obìnrin burúkú náà iṣẹ́ ìpẹ́pẹ́ tí ta tẹ́tẹ́ àtọ̀pọ̀lọpọ̀ ohun burúkú náà rí ṣe ibo parí gbogbo ewó òun ní tán ìyàn lẹ́lalẹ́la kan dé sílùú nǹka ibiṣẹ́ bẹ̀rẹ̀ sí í pa ó ṣe ìràdọ̀ tí ọ nìkan lára ìbílẹ̀ ìlú nǹka ọpẹ́ mi iṣẹ́ ìfi kí báwọn àtọ́jú ẹlẹ́dẹ̀ ebi pa ọmọ ẹ̀ bẹ́ẹ̀ gẹ̀ẹ́ inú dídùn àtàyọ̀ rìbàṣẹ́ máa jẹ oúnjẹ ẹlẹ́dẹ̀ kọ́ ẹ̀ àmì ìṣọ̀ ló ń kò. ibo juni galẹ tan igbakaro ga fọnà ŋara ni pé bàbá ní ọ̀pọ̀lọpọ̀ ọmọdọ̀ náà lébẹ̀ gbogbo wọn ní iṣẹ́ ìjẹunjẹ àjẹtì ohun rẹ̀ bí iṣẹ́ ìhà pam níbì máa rà rọ́dọ̀ bàbá mi lásìkò máa ṣe ìfọ̀ràngàn fi bàbá mo ti ṣẹ́ làájú ọlọ́run mo ṣe ti ṣẹ́ làájú rẹ̀ méjì yẹ lọ́nìyàn bá pé ọmọ rẹ̀ àmọ́ bàbá ṣàmúṣe kan náà ọmọdọ̀ rẹ̀ náà mo ṣe kó nílùú iyán arọ́dọ̀ bàbá rìn ibo pẹ́pẹ́ jànmọ́lé bàbá rìn ìnajú rí àná ọmọ ìṣe bàbá rìn tó bẹ́ẹ̀ gẹ̀ ẹ́ òṣè ìṣeré aráko. ee ọmọ ń ó dé ọmọ kúra bọ̀ kúra bọ̀ àlàáfíà kọ̀rọ̀ ṣe àlàáfíà kọ̀rọ̀ dé pẹ́pẹ́ tí a bá alálàáfíà ọmọ òrùkọ ọmọ ń. ọmọ ìṣe ń fọ̀nà bàbá rìn pé bàbá mo ti ṣẹ́ lájọ́ ọlọ́run mọ̀sán ti ṣẹlẹ̀ àjú rẹ̀ méjì yẹ lọ náà bá pé ọmọ rẹ̀ àmọ́ múmṣe kan nù ọmọ ọ̀dọ̀ rẹ̀ náà àmọ́ bàbá ní fọ́nrán ránṣẹ́ náà pé e yá ọ́ kéra mú aṣọ ò bá ṣan dáadáa kí n wú ọmọ mu emúrò ká ṣí ọwọ́ rí kéṣe mú bàtà bọ ẹṣin rìn wọn mu ké pa òṣanra ju náà lámìnà yìí ká mi ṣe àjọyọ̀ bọ́ọ̀lù ọmọ mi ti kú àti yé fẹ̀bẹ́rò ṣe sí mi lọ́yìn yẹn ó ti ra àmọ̀ lọ́yìn àdó inú gbogbo léṣe ń dùn ìtàn ìrí jésù pààyàn láti ńlá ibi ọlọ́run fẹ́ràn rà mọ́ iṣẹ́ ìrètí kí ẹlẹ́ṣẹ̀ náà yí padà síhùn àdá gẹ́gẹ́ bí ọmọ tinú tàn yìí gbogbo aró ti kọ́ ọgbọ́n tẹrin rèé bó tiẹ̀ ṣe pé gbogbo aríṣẹ́ ẹlẹ́ṣẹ̀ ọlọ́run pẹ́pẹ́ fẹ́ràn rà ibà ọmọ burúkú pẹ́pẹ́ ronú púwàdà tán bàbá ní ìgbà padà fẹ́ bẹ́ẹ̀ náà ọlọ́run ṣe fẹ́ káàsán ṣe ọdọ̀ ó rán jésù ọmọnìga ayé láti gba àlà jésù kú ìkóró lórí igi àgbélébù torí ẹ̀ṣẹ̀ gbogbo wa àìṣẹ̀ ni tí jìyà ẹ̀ṣẹ̀ ra torí pé jésù ti jìyà rìn wá a máa mọ́ gbẹ́dọ̀ jẹsẹ̀ rà sí atẹ́lẹ̀ jésù àgbẹ́dọ̀ níbànújẹ́ dáadáa náà kàn rà torí ẹ̀ṣẹ̀ ńlá ti dá fẹ́yìnrẹ́ iṣẹ́ ọfọ́ràn sọlọ́hún ọlọ́run mọ̀ ti dẹ́ṣẹ̀ yé mọ̀ṣẹ́ ní kàánú ńlá mọ̀ gbàgbọ́ pé jésù kú torí ẹ̀ṣẹ̀ mi bá ṣe yẹn jẹ gbogbo ẹ̀ṣẹ̀ mi sí atẹ́lẹ̀ jésù nìkan ṣoṣo torí jésù kó darí ẹ̀ṣẹ̀ mi jì mí kó san mo ṣe kàn ní ọmọ rẹ̀ nàyìn torí jésù kristi olùgbàlà ra àmín.